الله وبركاته àwọn tí wọ́n ní kí n sọ̀rọ̀ lórí ni àṣọ́rọ́tù sáà àbíkí ní àlàmọ́tù sáà àwọn àmì fòfin ayé àwọn tí àmì ìdẹ́kẹ́tẹ́ àṣọ́rọ́tù sáà ni wọ́n ń pè gẹ́gẹ́ bí sọ́hìn muslim àṣọ́rọ́tù sáà ni láàbùn yẹn nínú àwọn tí àmì wàá pè ní kìtàbù títàn kìtàbù títàn àwọn ọ̀rọ̀ tá a kó jọ tí ó sọ fún nípa àwọn àtẹwò tí ó ṣẹlẹ̀ nígbà táyé bá fẹ́ parẹ́ gbogbo ntari àpè àwọn àmì òfin ayé jẹbi tí buwa ti gbọ́ yé sí tàbá ti bá mi òfin ayé ìtumọ̀ ẹni pé nǹkan burúkú tí ó ṣẹlẹ̀ ìtumọ̀ ẹ̀ náà nìyẹn àwọn nǹkan burúkú tí ó ṣẹlẹ̀ díẹ̀ nínú àmì òfin ayé ti yẹn lè rí ni díẹ̀ nínú ẹni ẹ̀ka mẹ́rin ló zó láyé fábíyì màríyà alẹ́ ìsọ̀lá tọ̀sọ̀lá dáadáa lò pẹ̀lú ìjẹ́bẹ́ àmì ìtẹ́yìn ló jẹ́ nítorí pé yọ ọ̀jẹ̀ kára yóò padà síbi ojú ọ̀nà máa tọ́lọ̀ ti ṣe Islam tó bá padà dé yóò fi àwọn èèyàn kúrò nínú ìmọ̀ sí Jésù ìmọ̀ sí àgbèrè ìmọ̀ sí Màríà yóò fi wọn padà síbi ẹ̀sìn Ọlọ́run ti ṣe Islam nǹkan dáadáa lébè yẹn tábàyọ̀ yẹn kò bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tó kù lọ a sì ké nínú nǹkan gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo wa tí mo tẹ́ ọ̀pá mọ́kọ́ pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí pàápàá òní tíra kàtí ń jẹ́ àbáyé hadith ogójì hadith ti Imam Nawawi nínú ogójì hadith yìí hadith ká gbajúmọ̀ gbogbo ẹnu owó nínú àbáyé ọjà tó gùn màlíkà ti bèrè ìbéèrè ìbéèrè àti ìkọ̀lẹ́ kọ̀ọ̀kọ̀lá ń bèrè ìbéèrè ọ̀rẹ́ pé kìlìtì jẹ́ Islam kìlìtì jẹ́ imana kìlìtì jẹ́ ẹ̀fà nígbà táwọn ọ̀sán dà jọ́jà máa nìkó fẹ́ ayé ọ̀dà òkúrú dárúkọ oríṣi nǹkan mẹ́rin àǹtàdéla àmà ọ̀bàtà pípa ọ̀la yọ ọ̀fàyìn ọ̀mọ nípa rẹ̀ fún ẹni tí ń bi léèrè ẹ̀ta ń bi léèrè pé ìgbà wo gangan la yọ ọ̀pá parí tí ọ̀tà ọ̀mọ nípa àgbà náà fún ẹni tí ń béèrè ìyá ọjà mọ̀ yìí pé mọ̀lẹ́kà jìbí àlẹ́ ìsọ̀lá tó sọ̀lá nítorí sísúnmọ́ ọlọ́run ọba tó súnmọ́ lọ púpọ̀ ọgbọ́dọ̀ mọ̀ nípa bàbá yọ ọ̀pẹ̀dọ̀ lọ torí pé tí ọlọ́run ọba tí ọ bàbá yìí ló fẹ́ jọ kan tí ò ní èrè tí ló fi lọ tí mọ̀ níyà ọjà ìjọba yọ bàbá rẹ̀ kóòrò sì tó yọ láàárọ̀ nílé yàtọ̀lá ebi tábìlì sàn ti sọ́lẹ̀ kóòrò tó yọ jìbìrì ló ti mọ̀ sí báyọ̀ parẹ́ lónìí kótó lè sọ pé ẹni tó béèrè béèrè mọ̀ nípa rẹ̀ pé níta béèrè lọ́wọ́ ẹ̀ lọ. ìgbà kan wá ní pé níta níta béèrè kò ṣeé sọ fún ẹnìkan ní pàtó ìjọba ẹ̀ka ni ó jẹ kò ṣeé sọ fún ẹnìkan kan àtà àdúgbò àmọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àtà àmàlẹ́kẹ́ ìdílé àyè ìsọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ kò ṣeé sọ fún ìjọba ẹ̀ka ni torí pé ẹni tó mọ̀ fi mà pé ìjọba ẹ̀ka ó jẹ òṣèlú ẹ̀dá ọlọ́run ló ń fi mà rẹ̀ fi ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé gbígbé àlejò Muhammad ọ̀sán dìde lánàá ti fi gbogbo aráyé àmì ní dẹ́kun pé òfin ayé ń bọ̀ ẹ kí n sọ nǹkan méjì lórí ẹ ẹ̀ẹ̀kan àkọ́kọ́ làbí sàníyàn ọ̀sán làbí gbogbo àmọ̀bẹ̀ ẹ̀ mọ̀wó bọ̀ ẹ̀sùn nítorí pé wọn àmọ́ náà kẹfẹ náà pé ẹ̀dá bí èèyàn lọ́nà wọ́n rò pé pé èèyàn lọ́nà ẹ ti máa ṣiṣẹ́ ti máa rẹ̀ pé ọjà sábà fi láàrin ọjọ́ mẹ́fà àwọn àfẹnì ìjọ keje wọ́n fi sí sẹ́mi ti sọ́dọ̀ ọlọ́run pé èèyàn yìí wà ní. ọlọ́run ní òun ọlọ́run ló sọ́tọ̀ bá ọ ó lò ló ń dá sábà fi lè fi yìí láti lẹ̀ láàrin ọjọ́ mẹ́fà wà á bá sàmì ní ìdọ̀kọ̀ òun dá sábà fi lẹ̀ láàrin ọjọ́ mẹ́fà kò sí rẹ̀ òun gbàgbọ́ ńdàbà ọ̀rẹ́ ọlọ́run fi lè fi yóò sẹ́mi ọlọ́run yìí sẹ́mi òní yóò tẹ́ bá lọ wo dictionary tẹ́ bá lọ wo diary abẹ́rù kàlẹ́ndà ẹ̀rí pé sunday máa jẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ lọ kàlẹ́ndà wọn ti yẹ lọ wo sunday lọ́jọ́ àkọ́kọ́ ló jẹ́ ọdún lọ sẹ́nu kàlẹ́ndà kan ṣùgbọ́n kébèrè yí padà àdébí nígbà tá yọ ọ̀pá nígbà tá gbé méjìlé sọ́wọ́ àwọ̀sọ́là kò tún déédéé rú ká ìtòkè yìí lọ díẹ̀ kókó náà lè nígbà tá yẹ ìparẹ́ díẹ̀ ìwádìí bẹ̀rẹ̀ ọdún mẹ́rin ọdún mẹ́ta ọdún mẹ́wàá nítorí àwọn ọlọ́run pépé tó ti ní kọjá ti pọ̀ bí lè lọ nínú tí wọ́n sọ̀rọ̀ pé lọ́sẹ̀ tá a lò tá lánàá yìí nínú bbc àti poa ní ìjẹta ẹ̀ńdàgbọ̀ làgbo mẹ́sàn-án làgbo mẹ́sàn-án àárẹ̀ wọ́n gbé program kan wá láti China wọ́n ní wọ́n rí eegun kan láàrin bọ́dà China àti Russia eegun àwọn èèyàn kan àti àwọn ọ̀bẹ àdá àáké tí wọ́n ti lò yìí àwọn archaeologists àwọn tí wọ́n fi ìmọ̀ àwádìí ọdún mélòó ni nǹkan ti wà lóun rẹ̀ jíjú rẹ̀ sígbà kọjá lónìí oṣù ọdún mélòó tó tilẹ̀ sí ju tó di ibi tó dé wọ́n discover yìí pé àwọn èèyàn ká ti béèrè àyẹ̀ rí ní tó lé ní forty thousand years nígbà tá wà yìí ẹgbẹ̀rún ọdún lọ́dún ogójì ọdún àwọn èèyàn ká ti gbé bẹ̀ kọjá rí wọ́n sì púrúfù ẹ̀ tí wọ́n ní ó ṣe research rẹ̀ lórí Amẹ́ríkà yìí pé area yẹn láàrin China àti Russia làwọn èèyàn ti migrate lọ sí ibi tó ń jẹ́ Amẹ́ríkà lónìí ẹtí mọ̀ sọ̀rọ̀ ẹni lórí ni pé ìgbà tó ti ré kọjá lórí ayé ọ̀tọ̀ kọjá àgbà tó kù wájú àníbi Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ wípé àwọn nǹkan kan bẹ tí ó jẹ́ àmì fún pé ayé ń súnmọ́ láti ní láti dópin àwọn gbogbo alábẹ̀rẹ̀ pé tó láàsì ní kì í ṣe tá sanni sọ̀rọ̀ sábà yìí sọ̀rọ̀ kankan wà má yà ń tẹ́ kó adìrẹ̀ hawa ìnà kó wà yà wá fi yìí yóò adé mu sọ̀rọ̀ já sọ́tò nàjì mu kuran ta kàfi tẹ́tẹ́rì ayé ẹ̀rẹ́ ẹ̀ka bàtẹ́rì rẹ̀ tọ́ba sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ ẹ̀nà ọ̀yà tó ti gbogbo àwọn tó kù ní tá a sọ kalẹ̀ fún gángan ní máa ń sọ fún yín wọn wá lù ní látọ̀dọ̀ ọlọ́run fún ní máa ń sọ ọlọ́run tó náà ẹ̀ka sọ̀rọ̀ sọ́tò lè hàzà sọ́rọ̀ kẹtàlélọ́gbọ̀n kuran kuran ta kàfi tẹ́tẹ́rì verse twenty one.

ọ̀rọ̀ yìí tàtàgàsá sọ pé àwọn ará róòmù ó borí fárísì àwọn fárísì ló kọ́kọ́ borí róòmù róòmù padà wà borí fárísì tó bá yá àwọn kèfèrí mẹ́ta ní òní iṣẹ́ torí pé àwọn ará fárísì abọ́dá ni wọn ò lóòsàn ni wọn àwọn kèfèrí mẹ́ta náà bọ̀ ọ̀sà àwọn tí ń bọ̀ ọ̀sà ni wọ́n dùn ní ọ̀sà àwọn ará fárísì wọ́n rí ara róòmù tí ó yẹ sábọ̀ ọ̀sà tó jẹ́ wọn ní ìdánilẹ́yìn mọ́sà àti bẹ́ẹ̀ jẹ àti tẹ̀lé ti yóò rà bàbá rẹ̀ ti máa ń wí ẹja bẹ ẹja bẹ ẹja kọ. wọ́n á jọkọ̀ pé kí ara rẹ́ẹ̀mù bá borí ara fáríṣì jẹ́ bó ti sọ ìtọ́lá àgbẹ̀bí yìí kọ́ bọ́dún mẹ́ta pé ogun kankan ọ̀jà àwọn àlùkò orí ní ìfẹ́ ìṣòro àlọ́ bá mi ní ọ̀sọ̀dà àlejò yá kí ló fi ìgbéyàwó ìsìn ní ìtọ́lọ́ wíwò kí ni lọ́jẹ́ lọ́dọ̀ yìí ó láàrin ẹ̀fà tẹ̀sán náà ní méjìlá gbọ́ àtàwọn tó ti